excellency my governor ẹ kú iṣẹ́ ìgbà yẹn tún wà lára gbẹ̀dẹ̀ gómìnà tuntun ìgbà yẹn sàn wá o bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ àṣàkàwé ẹ̀dàgbà orí ló bá ẹ̀ṣẹ̀ bàbá gómìnà máa jayé ẹ̀. Baba gómìnà Baba gómìnà orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ o ah. àṣàkàwé àṣàdàgbà orí ló bá ẹ ṣe bàbá gómìnà máa jayé nígbàkúgbà láyé káyé tí ẹ là ń ṣe kó má kẹlẹ́ níní ènìyàn lórí ìtẹ́ o kó má máa rí ṣubú o bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú ọ́fíìsì ń tọrọ ọmọ o ká ṣàkàwé ẹ̀dá orí ló bá ẹ ṣe bàbá gómìnà máa jayé ẹ. Excellency, my governor ẹ̀kú iṣẹ́ ìgbà yẹn tù wá lára gbẹ̀dẹ̀ gómìnà tuntun ìgbà yẹn sàn wá o bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ o ká ṣàkàwé dáadáa orí ló bá ẹ ṣe bàbá gómìnà máa jayé bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ o ká ṣàkàwé ẹ̀ orí ló bá ẹ ṣe bàbá gómìnà máa ṣàyè ẹ̀. Excellency my governor ẹ kú iṣẹ́ ìgbà yẹn á tù wá lára gbẹ̀dẹ̀ gómìnà tuntun ìgbà yẹn á sàn wá o. bàbá gómìnà bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ àṣàkàwé ẹ̀dága orí ló bá ẹ̀ṣẹ̀ bàbá gómìnà máa jayé bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ o ká ṣàkàwé dáadáa orí ló bá ẹ ṣe bàbá gómìnà máa jayé nígbàkúgbà láyé káyé tí ẹ là ń ṣe kó má kẹlẹ́ níní ènìyàn lórí ìtẹ́ o kó má máa rí ṣubú o bàbá gómìnà bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú. ọ́fíìsì ọ̀tá bá ń tọrọ ọmọ o ká ṣàkàwé ẹ̀dá orí ló bá ẹ ṣe bàbá gómìnà máa jayé ẹ. excellency my governor ẹ kú iṣẹ́ ìgbà yẹn tù wá lára gbẹ̀dẹ̀ gómìnà tuntun ìgbà yà sàn wá o bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ o ká ṣàkàwé dáadáa orí ló bá ẹ ṣe bàbá gómìnà máa jayé bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú bàbá ń tọrọ ọmọ o ká ṣàkàwé ẹ̀ orí ló bá ẹ ṣe bàbá gómìnà máa ṣàyè Over. Yeah, we are set. Everybody to Wambi. Gbogbo àwọn executive wọn náà ti wà bí everybody ti set sílẹ̀ sá. Ẹ̀yin là ń dóde. Yeah, yeah. Over. Officers, Governor Timbo. So everyone here was allowed, right? Oh, mama, ìṣubú o. Yeah, daddy, ever be daddy. <laughs> Amen, daddy. Yeah, káàsán sir. Fine, thank you. Amen, sir. Bye bye, daddy. Yes, Excellency, my God. Ẹ kú

Excellency. Your Excellency. Excellent. Yeah. NGC, your Excellency democracy democracy agency adúpẹ́ lọ́wọ́ náà akí gómìnà wa amòfin ọlátúnjì ṣòmọwọ akí wọn pé wọn kó àbọ̀ sí àárín wa ń bí àbí inú wa ò láti rí wọn ah, ẹni tí inú ẹ ò bá dùn kó sọ ọ ah, ẹ ẹni tí ní ọ̀dọ̀ sí òwá bí. NGC democracy democracy NGC. a kí ìyá wa ayaba amòfin Rebecca Ọlátúnjí Ṣòmọ̀wọ́. a kí deputy wa. my leader sir. the deputy. my leader alhaji abdulrasheed òtítọ́ ló jẹ́. ìdáwọ́ bẹ́ẹ̀sì. spíkà ẹ chairman. akí spíkà wa the hmm. speaker Ofe, <laughs> my chairman òfin ọ̀jọ̀gbọ́n moses agbẹjàńlá bọfá tèmi mi ọjọ́ náà rí bí àná nígbà tí a mú ọwọ́ gómìnà wa sókè báyìí pé ní agbára ọ̀dọ́ ní agbára ọ̀dọ́ tọ́lọ́ ń dẹ́ gbà fún wa. NGC democracy NGC láti wá fi ẹ̀mí ìmoore hàn gómìnà wa sọ pé tó ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ẹ gbọ́ wọ́n ní káwọn wá bá wa ní gbólóhùn ní sẹkítẹ́rì àti wá ń bì lẹ́ẹ̀kan sí akínyẹ̀ kó àbọ̀. Ah. Democracy. NGC democracy NGC democracy democracy NGC. Um, ẹ ṣe gan ni mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín láàkọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ chairman. your excellency. ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ deputy. your excellency sir. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ speaker mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ aya mi náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ìdí ọpẹ́ mi ni wípé wọ́n ní ọmọ tó bá ṣípá òun la máa gbé nígbà tí chiama mi ní kì í ṣípá gbogbo yín lè gbé mi ẹ̀rẹ̀dẹ̀ ń jábọ́ ẹ tì mí débi tí ẹgbẹ́ yìí fẹ́ lágbára ọlọ́run ẹgbẹ́ náà ní lọ́lẹ̀ ẹgbẹ́ náà ní lọ́lẹ̀ ẹ mo kàn fẹ́ bẹ gbogbo wa ni mo fẹ́ rọ̀ wá wípé a ti débẹ̀ náà envy parties tó kù la máa máa jẹ́ ìyẹn ti ṣú ọ̀jù nítorí nǹkan tí a gbé kalẹ̀ torí àwọn plans wa àwọn ètò tá a ti gbé kalẹ̀ fẹ́ ká má gbàgbé manifesto wa nǹkan tá a láà máa ṣe ẹ má jẹ́ kí a gbàgbé nǹkan tá a láà máa fáwọn aráàlú ẹ má jẹ́ kí a gbàgbé torí ó ṣe kókó ó ti di gbèsè sí wa lọ́rùn báyìí àná ti san án wọ́n ti gbé ẹ̀mí wọn lé wa báyìí gbogbo ohun tí a promise wọn ẹ jẹ́ a ṣe fún wọn màá tún fẹ́ ká rántí ẹ jọ̀ọ́ nítorí a ti dàbí àtùpà báyìí tá wà níwájú àwọn tó kù ń tẹ̀lé wa ni báwa ló ṣe ń tẹ̀lé wa ẹ má gbé wọn ṣìnà ohun tí wọ́n bá expect látọ̀dọ̀ wa ẹ jẹ́ kó máa rí bẹ́ẹ̀ gbogbo wa pátápátá ká tó dé ipò tá wà yìí mo mọ̀ pé à ń lọ ìlú òyìnbó à ń jáde kúrò nílùú dáadáa à ń rí ohun mèremère nílùú òyìnbó tó hun àwa náà bàbá ti ń rí èmi ò rí ohun tó le tá a lè ṣerú nǹkan bẹ́ẹ̀ náà sílùú wa bí democracy ìdí ni wípé bá a bá dé ìlú òyìnbó a rí i pé ọ̀hún jáná oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ kò wá yẹ pé pàwa náà àwọn òfin tafi lélẹ̀ ń bí ká máa ru gbogbo wa bá ṣe wà yìí ẹlòmíín lọ́kọ̀ mẹ́rin mẹ́ta ká tó dípò táwọn àbá máa ń jáde lọ àbá ìrìn àjò lé àwa nìkan ṣá máa kọ́kọ̀ mẹ́rin sọ́nà náà ni à ń ṣe bẹ́ẹ̀ a ṣe máa wá dépò ìjọba tán káwa ní bó ṣe wà ṣá máa ṣe kí sàárè máa pariwo káríwó máa lọ́ka káàkiri gbòòrò kò jẹ́ kó rí bẹ́ẹ̀ tábà ní káwọn èèyàn má jáná traffic light báyà káwọn ọjà ohun tábà ní kí wọ́n má ṣe èyí káwọn náà má ṣe ẹ̀tọ́ ta ní làwọn náà ní ẹ má jẹ́ kó wá jẹ́ pé a ti wá dé ipò tán àwa di ọlọ́run sí wọn lọ́rùn ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ó dọwọ́ wa o ó dọwọ́ yín o kò ní bàjẹ́ o. AGC AGC ìjà ìbáwà kápá ní ilẹ̀ o àgbọ̀dọ̀ tán ní àbájọ tí bàbá wà káàárí ẹ̀ o a ò gbọ́dọ̀ tán ní àbájọ. Excellency, my governor, ẹ kú iṣẹ́, ìgbà yóò tù wá gómìnà tuntun ìgbà yẹn sàn wá o bàbá gómìnà bàbá gómìnà bá gorí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ mọ́ àṣàkàwé ẹ̀dá orí lọ́ba ẹ̀ṣẹ̀ bàbá gómìnà máa jayé bàbá gómìnà bàbá gómìnà forí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ o ká ṣàkàwé dáadáa orí ló bá ẹ ṣe bàbá gómìnà máa jayé nígbàkúgbà láyé káyé tí ẹ là ń ṣe kó má kẹlẹ́ níní ènìyàn lórí ìtẹ́ o kó má máa yí ṣubú o bàbá gómìnà bàbá gómìnà torí fún wa lọ́mọ tó yanjú ọ́fíìsì ọ̀tá bá ń tọrọ ọmọ kàṣà kàwé ẹ̀dáṣà orí ló bá ẹ̀ ṣe bàbá gómìnà máa jayé. Excellency my governor ẹ kú iṣẹ́ ìgbà yẹn tù wá lára gbẹ̀dẹ̀ gómìnà tuntun. Ibrahim Adétọ́jí how how how ooo <laughs> Ọlọ́run mà ṣe o so bíbí ṣe rí rèé Ọlọ́run má bínú o máa bá nǹkan jẹ́ o gbogbo ayé máa jẹ́ ń bì àfikà kú bí wàláì àfikà kú bí èèyàn gbọ́dọ̀ kó mi láàyè. Eh. lẹ́nu few hours tó dórí oyè ó ti sára sí i. gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ o ká ṣàkàwé àdáṣà orí ló bá ẹ ṣe bàbá gómìnà máa jayé ẹ. Excellency the governor! Excellency the governor! Excellency my governor ẹ kú iṣẹ́ ìgbà yẹn tù wá lára gbẹ̀dẹ̀ gómìnà tuntun ìgbà yẹn sàn wá o bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yàn. ṣèṣì ẹ ti kó bẹ́ẹ̀. iṣẹ́ wọn làwọn yẹn ṣe ń tán. nǹkan ò torí ẹ̀fẹ̀ rí ẹ̀ kankan ni mo bá ẹ sọ̀rọ̀ lánàá o ò dẹ̀ mú ọ̀rọ̀ náà ṣe tí ò bá jẹ́ pé ọlọ́run ká èmi mo fọpọlọ sí mo lọ kó ilẹ̀kẹ̀ ìṣọwọ́sìn tí mo look like big man lójú ara mi kí ló ń tún táwọn èèyàn fẹ́ fi máa wò ládùúgbò ìwọ ń protect ara ẹ̀ sìn àwọn security ẹ̀ wọ́n ń ṣe gbàgbàgbà o expose bàbá àti ẹ̀ sí danger sórí bàtà bá kidnap bàbá ẹ̀ táwọn ní kó lọ mú one billion wà lọ́nà ọmọ sáré kiri àbúrò pé ẹ lórí nìsín kó parí bàbá ẹ̀ kó parí bàbá ẹ̀ mọ́ àbí ẹ kó security rẹpẹtẹ fún mi. Um, dadi ṣe rí àwọn kankan wà tí ó yẹ pé ó right àwọn kan wà tí ó right èmi tí wọ́n fún ní security nítorí ipò mi nílùú mi. Ibrahim kí ni ṣé àwọn èèyàn mọ̀ ó kí òfin Ibrahim sínú sí fi ẹ yá lè lọ fi sínú orúkọ tó bá wà láyà yín o ọgbọ́n láti ju ọ ti bí mi Ibro ni mo ti ń láì lò títí dìsìn owó ni ò dẹ̀dẹ̀ kí n láì hàì àtipò tí ó sì ń gbàtọ́ lọ́n ti wá ṣé tìpò ti dé báyìí jẹ́ kí n láì hàn jẹ́ kó rí mi tú ká pátápátá síbẹ̀ ọgbà tí mo sọ fún ẹ. ṣéjọ́ tí wọ́n ti sún àwọn nǹkan ẹ̀dínkù security fún ẹ. bẹ́ẹ̀ni. jọ kí ni ẹ ìwọ kọ́ ni first citizen state. bẹ́ẹ̀ni. ìyàwó ẹ ni first lady. bẹ́ẹ̀ni. kí lèmi. bàbá mi lèyìn jẹ. kò rọǹgì mi ò ṣe bàbá yẹn first daddy of the state nígbà tí wọ́n bá lè fún first citizen of the state ní security rẹpẹtẹ tí wọ́n fún first lady ní security rẹpẹtẹ jọ kí ni a fẹ́ ṣe first daddy. ṣeré eh, do nǹkan tẹ sọ right nítorí kidnapping and whatever um, security àbí. yes. màá fún security. kò wá ń ṣe just ordinary security kó pọ̀ kí n jáde ṣọ́ nígbà tí wọ́n dé ibi sádùúgbò dàrú gbogbo ìsàlẹ̀ sí wọn bẹ̀ tó fifteen tẹ́tẹ̀lẹ̀ wa nítorí tó bá pò nítorí pé bàdá ní nítorí pé bàkọ́rùn-ún follow fifteen sádùúgbò dàrú wọn mọ̀ pé ẹ̀ka wọn bí ṣé ó yẹ kémi máa lọ ibì kankan èèyàn máa mọ̀ rárá kí n dérú ọ̀dọ̀ ọba èkó ọba of Lagos ọba akíolú kọ́ máa mọ̀ pé yẹn wá kí n dọ́dọ̀ alákẹ́ kọ́ máa mọ̀ pé yẹn wá kí n dé òyìnbó kò má dàrú. ó dá o ẹ mọ nǹkan tí ó máa ṣẹlẹ̀ láti security máa arrange àmọ́ kò í sàárín. báwo lè mú wa tó bàjẹ́ nìyẹn nígbà tó gbọ́ bẹ́ẹ̀ fún mi tó fi yọ̀ sí òun ní sísàárín sẹ̀rí tó jẹ́ pé nígbà mi mi ò ní jáde rárá màá ní kó máa tàn lẹ́ni tá a máa ṣe áwò áwò áwò áwò áwò áwò bẹ́ẹ̀ ni. ṣé ẹ máa ma pariwo káàkiri àdúgbò ni. táìjọ sọ ẹni tó lè fọlọ́pàá fún mi náà. bàbá mi tẹ bá túbẹ̀ sí máa blow sarin kiri ń sìn ẹ ń pè orí láyé lórí nìyẹn ẹ tún fẹ́ jẹ́ káwọn tún ṣe níbi nìyẹn tí wọ́n mọ̀ ìtẹ́ bá káàkiri gbòòrò. èrò yẹn gangan gangan mo security. Mama máa ronú so bó bá ṣe máa jẹ́ màá jẹ́ kẹ́ gbọ́ ṣọ́ra mi yìí àmọ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀yìn gangan ilé ẹjọ́ torí ọlọ́run kò ní dáa nígbà tí mo di gọ́vnà sìn kó wá jẹ́ pé ilé wa máa fẹ́ máa kó wàhálà máa bá mi má bínú sá ìdí ni wípé ṣe rí máa fẹ́ kẹ́ láì lò gbogbo tẹ bá ń ṣe kó wà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí tẹ bá ṣe nǹkan kan tó bá dáa á kàn mí tẹ bá tún ṣe nǹkan kan tó bá tún da ìdàkejì akàn mi sọ̀rọ̀ mi yẹn sìn torí ẹ̀ mo fọ́ ọlọ́run bẹ̀yìn ẹ̀ láì lò. ẹ fún mi lówó. ok no problem um, uh, get to. ẹ èlò fẹ́ fún mi. èlò lẹ́yìn fẹ́. fún mi ní six million. torí kí ni kí ló dé ọwọ́ kí ni ẹ máa bọ́ sí. visiting allowance. visiting allowance. Ah. ṣé wọn pé ìjọba wa yìí kò tí ì pé ọ̀sẹ̀ kan sẹ́yìn o èwe kò tí ní o ẹjọ ìṣàánú mi o. inú bí o bó ṣe gbogbo government house. ṣé ká máa nánà kùnà ni. Eh, eh, oh, ok ìnákùnà ni kò fún bàbá ẹ lówó ìnákùnà ni kò fún bàbá ẹ six million. ó ti pọ̀ jù. as the governor of the state so six million jọ ẹ lójú aṣáájú èèyàn tó fi seventy two million tó fi pẹ̀rẹ̀ léyà àwọn ọ̀gá ṣe máa wá gbé pòpò sáà ọdún léyà fún ẹ sìn mi ò ní kò ní tó thirty million mo bá ládùúgbò kan máa rẹran fún wo agbowó rìn kì í ṣẹgbẹ́ alówó ńlé agbowó rìn lèmi o ìwọlé màá bá ọ sọ́wọ́ nù ìjọba o ẹnu ìwé dẹ̀ lérí gbà. mi lè six million five point five. kò sí. five million. wọ́n á gẹ̀tò òfin ìṣẹ́ òfin ní tó yẹ. madam sir. excellency the governor. ìwọ ni ìbẹ́rí fún mi. kò tó lè dọ̀bálẹ̀ mọ́ ẹ dàbọ̀. ìpè kákébìrì kí dàgbàdì mi èmi ni bá jẹ gọ́fúnà yìí ipò yẹn dáa jù. olórí burúkú níjọba ó yẹ kó ń ṣòfin bàbá gọ́fúnà ẹ̀gbọ́n bàbá gọ́fúnà kọ́ máa create ọ́fíìsì fún wọn àbúrò bàbá gọ́fúnà ọmọ bàbá gọ́fúnà àlè tí gọ́fúnà ní gbogbo yẹn lẹ́yìn ọ́fíìsì wa bẹ̀ kówó síbẹ̀. excellency my governor ẹ kú iṣẹ́ ìgbà yẹn tún wà lára gbẹ̀dẹ̀ gómìnà tuntun ìgbà yẹn sàn wá o Baba gómìnà bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú bàbá ń tọrọ ọmọ àṣàkàwé àgbààgbà orí ló bá ẹ̀ṣẹ̀ bàbá gómìnà máa jayé ẹ̀ bàbá gómìnà bàbá gómìnà mm. orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ o àṣàkàwé àgbààgbà orí ló bá ẹ̀ṣẹ̀ bàbá gómìnà nígbàkúgbà láyé káyé tí ẹ là ń ṣe kó má kẹlẹ́ níní ènìyàn lórí ìtẹ́ o kó má máa rí ṣubú o bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ o ká ṣàkàwé ẹ̀ orí ló bá ẹ ṣe bàbá gómìnà máa jayé ẹ. jẹ́ ọkọ mi mi ń ṣọmọ àná kò dẹ́ ń ṣe ní láfẹ́rẹ́ wa so if your mood is right I know if it's the other way I know please ọkọ mi kó tó bá ṣẹlẹ̀ gan mi kó sọ fún mi. Hmm? Ah, ó ṣe nǹkan tó lè much now but the man dáadé ni now for security I thought he was joking at first but when he insisted I'm um, Koyeda more serious. Eh? Can you imagine? I'm for security, can I be for security? She? Daddy now for security. Yes. <laughs> Man, Baba, sometimes ọ̀rọ̀ kì í yéèyàn. Um, but even at that, wàá máa bá wọn sọ̀rọ̀ Because kò sí bí any other person she fẹ́ bá wọn sọ tó bí ìwọ ṣe lè bá You know he's your father. What I can see reasons pé ah, he's unconstitutional now. Uh-huh. Impossible. I told him that. He insisted. Eh? Yeah. <laughs> Hey, Dad. Him, tí mo jẹ́ first lady go me and move for fẹ́ personal security for am. Hmm. All the same. Mama pa wọn sọ́nà. Hmm. Ṣùgbọ́n. The problem is, I'm seeing beyond this first demand. Yes. Ah. beyond this first command. That's true. to that bridge, we'll cross it. Check Carlos. I need you on that bed now. Okay? Bàbá gómìnà, bàbá gómìnà, orí fún wa lọ́mọ tó yanjú. Ọ́fíìsì ọ̀tá bá excellency my governor ẹ kú iṣẹ́ ìgbà yẹn tù wá lára gbẹ̀dẹ̀ gómìnà tuntun. mo ní kó excuse wa ni kí ló dé ó wrong mo fẹ́ máa bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ tó mú rẹ̀ mọ̀ kó wà confidential. deputy governor o mọ̀ ń pa security rárá ṣé orí tí wọ́n bá kó security fún èèyàn tàbí tí wọ́n bá deserve láti gba security àǹfààní ẹ̀ ni wípé àtẹ̀yìn wọ́n lè attack èèyàn ẹnìyàn á fàyà gba kú èèyàn ni nígbà tá fẹ́ máa sọ̀rọ̀ mi tó ní kó máa lọ tá bá yìnbọn látọ̀ kánkọ́. <laughs> ẹ̀sà tẹ bá fẹ́ bẹ́ẹ̀ ni àwọn ibì kankan wà tó yẹ pé kò sí béèyàn ṣe fẹ́ jẹ́ kò lè báyọ̀ wọ̀bẹ̀ tó yẹ pé irú yín ẹ tóbi ju pé kìnkan kẹ́nìkan gbọ́n tèmi àti ìfẹ́ sọ̀rọ̀. iyì ni ẹwẹ tó ń lọ léwájú lẹ́ẹ̀kejì yẹn tó bá rí i pé ọlọ́pàá dúró tì mí lásán akọ́ bẹ̀rẹ̀ pé who is this man wọn ní bàbá gọ́fúnọ̀ <laughs> deputy gọ́fúnọ̀ fẹ́ ṣàdúrà fún ìtẹ́wọ́ lágbára ọlọ́run ọba tí ayé bá ń jayé tí gbà bá ń jẹgbà teku ń ké bí eku tẹyẹ ń ké bí ẹyẹ dẹ́pútì ló máa ṣe o gbogbo ìgbà tí ọmọ mi bá fẹ́ ṣe gọ́fúnà ni màmá sọ pé èèwọ̀ ni mo fẹ́ ní dẹ́pútì tòró lóyà bọ́mọ mi bá fẹ́ lọ sí senate tó fẹ́ jẹ senate president lágbára ọlọ́run dẹ́pútì senate president ló máa jẹ bọ́mọ mi bá fẹ́ jẹ president lágbára ọlọ́run fáìsì ẹ̀ ló máa jẹ o màá kọ̀ǹpọ̀ṣẹ́ fún pé wọ́n ló gbọ́dọ̀ mú tọrọ lóyà. thank you sir. ẹ mo á fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan. okay sir. ǹjọ́ dáa bí mo ṣe wà bàbá gọ́fúnà yìí ǹjọ́ yẹ kí a máa jẹ mí. Ah. ẹ èrò gidi fún mi mo á fẹ́ báwọ̀ not as the deputy governor now ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ mi tó jẹ́ ìkejì ọmọ tí mo bí iṣẹ́ tí mo fẹ́ rìn ìwọ ló máa lead o látòrí the deputy governor dórí àwọn commissioners lórí speaker house of assembly lórí àwọn chairman local government lẹ́yìn máa máa fún mi lówó lóṣooṣù o mo ní staff tó pọ̀ o special adviser on security matters special adviser on spiritual matters special adviser on eh, àwọn obìnrin àdúgbò kọ́ máa bá mi wù bọ́n ṣe fáyìn tó bẹ́ẹ̀ ṣe ṣe gbogbo nǹkan tó special adviser tí mo lásán lé lọ́ndrẹ́dì o á dẹ̀ máa máa sanwó oṣù fún wọn ibì kan máa ti máa rówó yẹn so the deputy governor two hundred and fifty thousand ni màmá gbà lóṣooṣù o àwọn commissioners kàpẹ̀tì one two hundred thousand àwọn chairman local government two hundred and thirty thousand àwọn house of assembly kò fún mi lọ́dún one hundred thousand speaker àwọn two fifty tẹ́wọ̀n pé wọ́n ní special allocation àwọn commissioners one one one one fifty àwọn councillor ninety ninety thousand mo wá ṣírò ẹ̀ wá jẹ́ sixteen million eight hundred and twenty-five thousand lóṣooṣù. ń bo lẹ́yìn spec wọn ti rí àwọn owó yẹn nínú budget àti nínú federal allocation tí wọ́n fún yín àti nínú security vote tẹ́ gbà. ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ tó bá ti di pé a fẹ́ yọ iye tẹ́ ẹ sọ yẹn sà ẹ̀fà ẹni àkọ́kọ́ lè ṣe nǹkan kan sílùú náà àwọn ìdáhùn máa pariwo pé gbogbo owó tó ń rí o wọ́n kàn ń kówó jẹ ni wọ́n ṣe lọ. bí gómìnà bá wà lórí oyè àtijọba tó ọba kówó jẹ káwọn èèyàn náà kówó jẹ ni kó lọ sọ owó wọn á kó kókó kó jẹ. ẹ mo ti gbọ́ ẹ sà sẹ́ni tẹ sọ kí ló tẹ̀lé bọ́ gàṣọ ẹ̀ mọ̀ pé ọ̀gá gbọ́ngàn ni ẹni tó wà nídìí ẹ̀ tó lè approve anything. o kò lágídí kò ní gbọ́ mo ti bá sọ náà ni kò gbà á mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ àti deputy governor o gẹ́gẹ́ bí ọmọ mi tó jẹ́ kejì ọmọ mi ni o rẹ́ ṣe ṣàdúrà síwájú. mi ní bọ́ọ̀dà sọ pọ̀ gbogbo wọn sọ yẹn ni bá sọ gbogbo wọn náà yín tí wọn bá wá lè rí tó yẹn náà màá jẹ́ kẹ́ tó bá rẹ̀ pé yẹn náà lọ rí màá jẹ́ kẹ́ sọ. mo dẹ̀ fẹ́ láti ìparí oṣù okùnjọ mẹ́tàlá lónìí. speaker speaker sir what's this torí ẹ̀ náà ni ìṣeré speaker sá ọ̀bẹ yé mi mọ́ ẹ <laughs> ayé mi sá sá. I, as the Speaker of the House, and the entire members of the House, àfimọ̀ ṣọ̀kan àmọ́ pé ọjọ́ ìbí yín ó ti súnmọ́lé ni àwa rọra mú nǹkan àlejò kékeré làbá ní kàgbé wá fún yín kó jẹ́ àjẹmọ́nú yín ọlọ́run ajé pẹ́ láyé kẹsàn ọ̀pọ̀lọpọ̀ tó lá. èmi nìkan tán h u m m e h homa. homa ni. God bless you. Amen. God bless you. Amen. Inú yà dùn. O ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. House yẹn ò ní dàrú mẹ́ lórí. Àmín o. Àmín. Ọ̀pẹ̀lẹ̀ báyìí di a. O ṣe ká ẹyin mẹ́rin wà house yẹn náà. Hmm, lọ́wọ́ báyìí twenty eight náà ṣì ní wá. twenty eight ọlọ́run ò jọ títorí ọlọ́run fọlá ẹ̀bẹ̀ tírú yín bá pọ̀ ní society society yẹn ó máa dáa ẹ̀yin mọ́ọ́rẹ́ nì because ọlọ́run gan tó dá wa tá a bá dúpẹ́ fún wa tó ṣègbè fún wa ọlọ́run ò àwọn boys mi wọ́n pa wọ́n pọ̀ wọ́n ra ọmọ jeep fún mi jọ táyé máa fi parẹ́ má jẹ́ kí wọ́n kúrò ní house yẹn house lè máa wà permanently. ẹ bọ tẹnà wa náà ò ní pẹ́ parí. kò lè tán bó bá tán à extend ẹ tọmọ mi bá sì wà lórí oyè a máa máa extend ẹ lọ ni. ẹlẹ <laughs> ẹlẹ ẹ jọ torí Ọlọ́run kó mọ wàá di ní tòmọrò kó má dẹjọ́ ṣé o mọ̀ pé ayé fẹ́lẹ́. bí EFCC bá dé bí èmi ò ní sílẹ̀kùn fún wọn o mi ò mọ owó tẹ́ ẹ fi ra mọ́tò yìí kó má dòwó ìjọba ni because n tó bá lè fa wàhálà fọmọ mi lọ́rùn mi ò fẹ́ kàkẹ́ mi gò kí n jẹun tó lè jọ gẹ̀dẹ̀ lọ níbo lẹ ti rówó ra mọ́tò yìí. ọ̀rọ̀ yẹn yé mi dáàdi ṣẹ́rí mọ́tò tẹ̀ ń wò yìí hmm. kò ní nǹkan kan ṣe pẹ̀lú gómìnà àbí ìjọba àwa tí a wà ní house la fi ń konú gẹ́gẹ́ bí bàbá tó dáa hmm. la ṣe lè fún un. ẹ dáwó. contribution lélẹ́yìí jẹ́. God bless you. Thank you. God bless you. ẹ mọ́tò wo ni wọ́n gbé wá. mọ́tò ló máa ta. God bless you. ṣe. yẹ́sì ta ni wọ́n o ó yẹ kí n ti ṣe introduction gbà but ọ̀rọ̀ tẹ̀ ń sọ ní ìdẹ̀fẹ́ kọ́ ti yín driver tí ó wà wábí nìyẹn ah. ẹ̀rú mọ́tò bá yẹlẹ́gẹ́ ni driver tó bá fi handle ẹ̀ láti jẹ́ èyí tí expert professional ẹ̀ lòun tàṣẹ níyìn tẹ́ ẹ̀ bá mind kó kúkú máa wà yín kó wà pẹ̀lú yín. how are you? o fẹ́ bọ̀ mí lọ́wọ́ àbúrò ẹ̀ bàjẹ́. sorry sir sorry sir o jọba lè fún. tẹ́lẹ̀. ẹ má bínú kò mọ̀. kò mọ̀ bí mo ṣe o. kò mọ̀. anyway tí bá fi máa gba nọ́mbà sí mọ́tò yìí wà á mọ bí mo ṣe jẹ́ ẹ èèyàn mélòó ló ti fi mọ́tò parí. mi ò pààyàn rí sà. that means you are not a good driver a good driver tó bá ti wa mọ́tò lọ́dún mẹ́ta ọdún mẹ́rin ó láti ní experience kó ti pààyàn kan èèyàn méjì ó ti destroy mọye mọ́tò ìyẹn lèèyàn fi lè fọkànbalẹ̀ láti gbé mọ́tò fún ẹni ò ṣé ò ní pa mí. ò ní pa yín. yá fún wíyẹn. mo rí. ẹ lè ṣe àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ tẹ̀tà báyìí. Mr. Speaker ìgbà wo ni ẹ máa ń gbé budget lọ sọ́dọ̀ gọ́vnọ̀. ẹ yíyá lè ní ẹ ìgbà onítọ́dún yìí kò ní pẹ́ mọ́ kò ní pẹ́ mọ́ èmi ni kẹ́ kọ́kọ́ present àfikà tó present governor tí ẹ bá present sixteen million fún governor tẹ́ bá dọ́dọ̀ mi one sixty million ẹ máa fi gbà. ọgbọ́n ní bá present one sixty million one point six billion ẹ máa fi gbà. lọ́wọ́ governor. have a nice day. ẹ ṣe pẹ́ gẹ́lẹ́ gẹ́lẹ́. ọkọ mi dà lọ sílẹ̀ fún mọ́tò ẹ̀rọ ojú kùsùn náà wò ìwé ìwọ̀n ẹjọ́ ṣòro trust tàbí ìdílé òṣèlú no onas corner onas please Sunday sir onas corner ni kò try wo ok sir ọjọ́ kò sórí síkì yẹn dáadáa láti lọ fi gbé kúrò Sunday sir sọjọ́ kò jókòó sílẹ̀ sọ mi no problem. Màlẹ́gùn wẹ̀wẹ̀ wẹ̀wẹ̀ o. As the commissioner I'm amazed wípé mo tún rí mẹ́mọ̀ mo tún request for twenty five million naira tí fifteen million naira kan ṣì wà ńlẹ̀ unaccounted for then not within the space of four months. now tí àwọn internal auditors bá bẹ̀rẹ̀ sí máa audit sí i tó ti kọ́ ọ̀gùn kọ́ bẹ́yẹn ẹ̀ní à gọ́ọ̀nà yìí ló fẹ́ bàtà yín jẹ́ o ó fẹ́ ṣe é léṣe o ẹ́ ṣé kọ́kọ́ kọ́ máa spend owó anyhow ni mo lè wúrọ̀ wà. your excellency um, um, ẹ jẹ́ kí n sòótọ́ ọbẹ̀ fún sá. ẹ wo dáàdì ni. dáàdì yẹn wò. dáàdì yín sá. ṣe rí dáàdì make a compulsory to every commissioners in the state pé a gbọ́dọ̀ máa fáwọn ní of fifty thousand naira every Fridays even to the level of eh, gbogbo àwọn CDA chairman councillors uh, the chief of staff even wọn àyè jurisdiction ni ò gbà wọn débẹ̀ wọ́n fẹ́ lè ní pé àwọn fẹ́ lọ sí state assembly pé àwọn fẹ́ lọ máa gbowó ń bẹ̀ so àwọn náà kọ̀ ṣùgbọ́n to tó wà lẹ́sà. irú kọ́ báyìí ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ kí n gbọ́. Eh, àwa wò pé bóyá àjọmọ̀ yẹn ni sà. ẹ rò pé mo mọ̀ sí i òwe olùkọ́ mo mọ̀ sí so ẹ ti ń plan láti lójú ìjọba ìbúlẹ̀ of course because now tí wàhálà bá ṣẹlẹ̀ ta ló máa bí ẹ̀ bọ́dẹ̀ ẹ̀ ní gọ́vnọ̀ yìí ni kọlọ́mù àbí. no sir no get out sir your excellence is correct. Have a nice day, sir. Excellency, my governor, ẹ kú iṣẹ́, ìgbà yẹn tún wà lára gbẹ̀dẹ̀ gómìnà tuntun ìgbà yà sàn wá o. bàbá gómìnà bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ. ẹ ṣé gan ni o ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó ẹ kú ọtọọlù à ń gbọ́ pé bá a ṣe ń ṣe lọ́rùn náà lẹ́yìn náà bá wa gbé ẹ ṣé gan ni Ọlọ́run ní fi gbó wa sílẹ̀ ẹ ṣé gan lọ́pọ̀lọpọ̀ ẹni. Um, kí àwọn candidate fún commissioners àbí. yes àwọn mẹ́tẹ̀ẹ̀ta látọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ni. àbúṣọ́bọ̀dé ah, bí wọ́n ní àwọn ìbéèrè kan. dáadáa. Ah, ẹ jọ̀ọ́ mo fẹ́ mọ qualifications yín bóyá ẹ ní first degree master or phd. àwọn. àwọn. sáyẹ̀lì. bẹ́ẹ̀ni. kò sẹ́ni sùkúsà tinú. inú mi tètè kò sí ẹni tó ní wọn ò jáde wọn ò rówó kàwé ṣùgbọ́n wọn gbóná ṣé olú bàbá dábẹ́ tó wù lọ́ọ̀kan yẹn tẹ́ bá fi ṣe commissioner for transport ẹ̀ ìgbádùn ẹ̀ dáadáa ẹ̀ ń rí lójú ẹ̀ kíní kan bàjẹ́ ní mọ́tò ó mọ̀ nípa mọ́tò gan-an tó gbogbo ó mọ̀ nípa mọ́tò jẹ́mi sí náà ó mọ̀ nípa mọ́tò ju ọlọ́run wà lọ ó mọ̀ nípa mọ́tò dáadáa ó máa fit in as commissioner for transport tó wá rí léyìí commissioner for commerce ní kẹ́ fún ó mọ̀ nípa ọjà kékeré ló ti lajú sówó kókó màá bẹ́ẹ̀ ń ta ó dẹ̀ mọ̀ ọ́n pẹ́ dáadáa eléyìí láti kékeré báyìí ló kẹ́gbẹ́ jọ eléyìí lẹ̀ ni táyà fún ní kọmíṣánná fún gómìnà àfíà gbogbo ètùtù olùbó ṣe máa tún bàbá àtúnṣe. dẹ́tùjì ọ̀rẹ́lẹ̀ àjẹmí gidi ni o. Ah, ẹ ṣe gan ni ṣé ẹ lè fún wa ní ìṣẹ́jú mélòó kan. ẹ ló ṣe é kúlẹ̀ ó bàbá dami tó bá yà kó márùn tí mi mọ gbogbo ẹgbẹ sí i commissioner for transport commissioner for transport kò sí mọ́tò tí ó lè wà nítorí wàá tún dáa fún pàtí ẹ̀ ni pé tó bá tún wa mọ́tò lọ tó bá tún bàjẹ́ àtúntò hmm. ah ó mọ̀ nǹkan ẹ̀ gan. ìgbà náà máa bẹ̀rẹ̀ sẹ́. sáwọn lè ní kò sípò fún wọn. àtàjẹ náà. kò sípò fún kankan ní kankan ní. àti àjẹyẹ náà. ṣe rí ẹni tó bá àbíkú kankan níjọba ó láti kúnjú òṣùwọ̀n. kúnjú òṣùwọ̀n tó jí alẹ́lẹ́ bàbá dá mi yẹn mọ̀ nípa mọ́tò tí fún tẹ́dọ̀. ìyẹn kọ́ la fi ń dùn ẹ̀ èèyàn láti kàwé a lè dìfẹ́ǹdì ipò tó wà. kàwé kò pọ̀ ni. Hmm, ìyẹn kọ́ la fẹ́ jẹ kì í ṣe irú àwọn yìí là ń wá kì í ṣe kí bóyá ẹfà wọn lè nìkan tó ń bí mi nù àmọ́ wọn kò ojú òṣùwọ̀n ni o. tó jíjọ torí ọlọ kí lẹsẹ tí mo ṣe tó jẹ pé gbogbo ohun tó ń bá ti ṣe báyìí kò kẹrin láti lójú ẹ. lórí nǹkan tó bá ṣe kọ́ ni right bí ilé tẹ̀ ṣe ń sìnkú right wọn kojú òṣùwọ̀n a lè gbà wọ́n. jọ̀wọ́ gbà tá a mú èèyàn wá fún women affair kì í ṣàjẹ́ náà la máa mú wá ni ibo lọ́rọ̀ àti ṣàjẹ́ woman tují sórí lẹ́yìn ìgbà tá a bá tó yé fi ọ̀rọ̀ pálí ṣe dandan ìyẹn certificate látó lè dá lórílẹ̀‐èdè pálí ọ̀nà láàrin Toronto Canada ìkan New York tó jẹ́ pé ẹ kò bóyìí bímọ sí tòsí jẹ́ ká mọ àwọn ẹ̀ tó ní experience bàbá dámì mọ̀ ń pa mọ́ tó o commissioner for transport ẹ kò ní ṣọ́ọ̀tì ẹ afẹ́ra ọ́ìlì ọ̀fẹ́ra géèjì tíjọba máa ṣe yẹn. bẹ́ẹ̀ wọlé ń tẹ́sán yìí náà a ò lè yọ ọ̀rọ̀ pálíkù ó ṣe kókó òun gan ló kójú òṣùwọ̀n jù ń bẹ̀. so àjẹ gbọ́dọ̀ lọ skul. mi ò mọ wọn tẹ́ ń pè lájẹ iná ọbẹ̀ tí ráwọn àjẹ so lápẹ́ ti gbó lọ́wọ́ wọn ni ẹdọ́ wọn padà. tọ́jú wá fún mi ní wọn mo broke. wọ́n àti fi broke. wọ́n àti broke. ẹ̀dùn àjẹkọ̀ yẹ yín bóyá àyàmọ́ kó mu bẹ́ẹ̀ ṣe máa ń gba owó lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́wọ́ àwọn commissioners chairmen àtàwọn councillors gbogbo ẹni mọ̀ kí lẹ̀ ń fi owó yẹn ṣe. so gbogbo ẹ ló mọ. gbogbo ẹ pátápátá ni mo mọ. network ẹ gbóná <laughs> òbí mi ò jẹ́ ní explanation èmi nídìí owó three million. mi gbọ́. three million naira. owó kí ni o. Ah, mo fẹ́ lónìí. mo kékeré. báwo ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé mi ò mọ iye tẹ́ ń gbà lálọ́kẹ́sẹ̀ lọ́dọ̀ ìjọba ni. Eh? ṣé bọ́ allocation kaná síbi tó yẹ kaná sí ni. ṣé mi ò mọye tẹ́ ń gbà ní internally generated revenue ni. owó ìjọba náà ni àpòjọba ló máa lọ. owó tax tẹ́ ń gbà káàkiri ń kọ́. àfi tùlù ṣe ni. ẹ̀rí tùlù ṣe àti òtẹ́ńjà gáràjì náà. bẹ́ẹ̀ni àbí sọ ẹ owó lẹ pé allocation lẹ pa gbà tó sọ pé kí o fún bàbá ẹ lélẹ̀ fún yẹ lélẹ̀ fún àwọn ọmọ lélẹ̀ kí ọ náà mi lè mẹ no tó bá ṣe ìtẹ́tẹ̀ púpọ̀ ló má ṣẹlẹ̀ mọ́ aláti nọ síbi tó yẹ ká nọ sí ni òun làwọn ń ṣe yìí. Détúnjí mi ò fẹ́ explanation mo ní three million sórí gbogbo tó ń sọ yìí o ò tí ì nàwó rárá mo sì máa joyè lọ́dọ̀ olùtorí fàtáyà kàmọ́ mo sì máa joyè lọ́dọ̀ ọba agbádébọ̀ alákẹ́ẹ̀gbá mo sì máa jẹ lọ́dọ̀ aláàfin ọ̀yọ́ ọba alamidi adéyẹmí máa jẹ lọ́dọ̀ eléko ọba nílẹ̀wà nàkíolú máa jẹ lọ́dọ̀ olúfẹ́ ọ̀fùgbọ̀ngàn màá wá kíra nẹ̀ lọ́dọ̀ ọ̀ọ́ni ọ̀nìrìṣà olúbùṣe sọ́dọ̀ yẹ̀yẹ́ kò sí ní tó lè nẹ́ less than six hundred million ṣe rí nǹkan tẹ́ béèrè fún ń sìn báyìí. ìyẹn three million yẹn. yà lápò ara mi màá fún inú wọn mi lẹ́lẹ́. mi ò ní gbà. mi gbọ́. Túnjí mi ò ní gbà. ẹ dá padà fún mi. Túnjí ìyàwó Sunday bímọ. Excellency my governor ẹ kú iṣẹ́ ìgbà yẹn tù wá lára gbẹ̀dẹ̀ gómìnà tuntun ìgbà yẹn sàn wá. a máa pọ̀ sóòlù kún mẹ́yẹ ní ògbésà bó tiẹ̀ sọ gbógbèsà ń dá aládé tí mílíọ̀nù olúwa mílíọ̀nù ló máa fún wa yìí tọ́kì ò dára rẹ̀ Sunday move closer mo gbọ́ wùdù kan mi ò tẹ̀ mọ́ bó ṣe wá. bàbá gómìnà bàbá gómìnà orí fún wa lọ́mọ tó yanjú tàbá ń tọrọ ọmọ hello excellency the governor carry my dear kúṣẹ́ mo rí nínú advert kan lálẹ́ àná pé ẹ fẹ́ lọ sí kájọlá àwọn ẹ fẹ́ lọ ṣe commission nìkan bẹ̀ jọ ta yìí fún mi jẹ́ kí n lọ represent yẹn bẹ̀ sórí primary school tó wà nílùú yẹn bẹ̀ mo ti lọ sí school mo dẹ̀ fẹ́ show kọ́lọ̀ fún wọn bẹ̀ àlọ́ ò gbọ́dọ̀ lọ òkè yẹn náà tó dáa alright ẹ Sunday sá. ṣètìlódì àti rẹ́dì sá. ọmọ nǹkan. ó wà máa sá. security moto. bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá mi yòókù gan. ó wà máa sá. sọ pé kó gáàdì ẹnu ọ̀nà mo ti ń bọ̀. ẹ gáàdì ẹnu ọ̀gá ti ń bọ̀ o. kó gáàdì ẹnu ọ̀nà mo ti ń bọ̀. ẹ gáàdì ẹnu ọ̀gá ti ń bọ̀. yes sir. ẹ rọra ẹ máa rọra. ẹ rọra ṣayé. ayé màlẹ́gùn.